e lórí àwọn méjì tó wá ẹni tí ó bá ń kírun ẹnìkan kírun lọ òun ké fáṣà lọ ẹni tó ń gbà fún òun náà bẹ̀rẹ̀ fáṣà tẹ̀ kò sí nǹkan tó rọ̀ nǹkan ó lè ṣe bẹ́ẹ̀ torí nígbà míì náà bẹ tẹ́ni tí ń tẹ̀kan wà lẹ́yìn òní tẹ̀kan mọ́bi tó dé èyí tó wà very important òun ni wípé kí fáṣà sáà ti dúró kò dẹ̀ sáà lè kún bí fáṣà because lòun. so the fact pẹ́ni yìí ti kí lákàbí ìtẹ́ni yorùbá ti mọ ibi tó ti ó fẹ́ kan bẹ́tà òun náà bẹ̀rẹ̀ fáti àti ẹ̀gbọ́sọ̀ òun náà ti di ìmáàmù lẹ́sùn fáti àti gbọ́dọ̀ pé bọ̀ tó bá mọ̀ kó kọ̀ntínú níbi tó mọ̀ wípé òun ṣọ̀pọ̀ ti kébẹ̀ ẹ̀ ẹ́ fi ṣe tọ́ sẹ̀mí aláàánú amídá ọ̀rọ̀bánà wà lákàlá hàn tá a sọ níbi eléyìí náà tó bá yẹ kó bóyá iṣẹ́ ìrọ̀ bá kọ̀lẹ́kì ara rẹ̀ mẹ́ ó wà òkè tí ó bá sì yóò sáwí mẹ́kọ̀ọ́ sí tó bẹ́ẹ̀ tó gbé tẹ̀kìlọ́tò ìǹtìkọ́ọ̀lù yìí ẹ̀ àwọn afá kan ní pé èyí ètò yìí àwùjọ bọ̀ tó bá ṣe náà kò bá rọ rẹ̀ ọláhàn then ọ̀rọ̀ sálásí ọ̀rọ̀ sálásí. ṣe níbi ibi táwọn èèyàn ò bá ti máa tako ìlànà àwọn sálásí hmm? níbi táwọn èèyàn ò bá ti máa tako èèyàn òṣẹ̀ṣẹ̀ ní ìdí àti máa gbé e lórí pé sálábí ni mí kìíní kan ni mí. Hmm? bọ̀ níbi táwọn èèyàn bá ti ń takò ó ṣe pé téèyàn fẹ́ ṣe èèyàn fẹ̀kan fẹ́ fi rin ilẹ̀ ṣe kó ni mí. ẹ gbọ́ mi yé bọ̀ sẹ́ni tí kìí so kọ́ la fẹ́ gbà ń bẹ okọ̀ọ̀kọ̀ àìmọye èèyàn tí ń sẹ́ra yẹn sálábí tó ṣe pé kò sálábí kan àìmọye èèyàn tó ti sẹ̀rẹ̀ sára bí wọ́n kọ́ tó lọ́nà gbìyànjú àwọn àìmọ̀ wa táwọn èèyàn táà ń ti sàlàfí àti ìfisẹ́ bí nbà àti rahima ọ̀la sẹ́lẹ̀ ìbáná rahima ọ̀la mi ò pé táà ń ní àfòsù wa ni mò ń sọ o ẹ̀yìn náà àwọn tó gbìyànjú ń bẹ kò kankan nu wọn ti ń fi táìpì sàlàfí fún kọ ẹ̀ ṣé àlùbáná èlò sàlàfí ṣé ṣé àlùbáná èlò sàlàfí ṣùgbọ́n tó bá síbẹ̀ tí o bá dáa ah, lọ sálàfí lè ní kí ni wọ́n sì fàá táàmà fi sọ bẹ́ẹ̀ ẹ̀bọ́ tó fàá táàmà fi sọ bẹ́ẹ̀ ò ní wípé ànábì sọ̀sọ́là náà sọ fún wa ànábì ní innahu man ya'ish minkum ẹni tẹ́mi rẹ̀ bá gún nínú yín fasayara ikhtilafan kathira yóò ní àpá ẹnu tó pọ̀ àwọn èèyàn ti pẹ́ sí yẹlẹyẹlẹ ẹ máa gbọ́ wò ànábì tó bá ti dìgbà náà fa àlẹ́ ikún bí sunnat nǹkan tẹ́ ẹ mọ̀ pé èmi ànábì wà lórí rẹ̀ òun ẹ̀ dùn. ṣé ẹ mọ̀ pé túmọ̀ rẹ̀ pé tí ò bá ti sásìkò yẹn a tẹ̀sẹ̀ nídìí àti mọ̀ sọ̀rọ̀ sunnat wọ́n ti gbogbo mùsùlùmí lórí mọ̀sùn tánà bí wà lórí ẹ̀. àmọ́ tí ìyàpẹ́ ló bá ti wà pé tọ̀ àwọn kan ti mélé àwọn kan mélé ìgbà wọn náà ló kọ́lu mọ̀ pa ọ̀ so pọ̀ níbi tó bá yẹ kó bá sọ̀rọ̀ pé strangeness wà bẹ́ẹ̀ ní sílẹ̀ bẹ́ẹ̀ kó kọ́ sí kókó bẹ̀nu ẹ̀hẹ́n ìgbọ́sọ̀ pé ìṣó dàbí pé níjọ tẹ́nìkan bá ń bẹ tó bá fẹ́ sọ ọ́ lẹ́nu tó fẹ́ sọ ọ́ lẹ́nu kí n fún ilé zampu nísìn àwọn boko haram tá ń pa àwọn èèyàn káàkiri bẹ́ẹ̀ bá béèrè pé ó pọ̀ owó gangan ní ọ̀fíṣíà kìíní wọn tẹ́ mú kọ́ wọn jama'atu ahli sunnati lid da'wati wal jihad tọ̀ kẹ́nìkan náà wá wú èmi náà Boko Haram náà ní alùsùn náà lò ìwọ náà Boko Haram ìwọ alùsùn náà fọ́nà ìwọ ara tí màá wí ni pé ah wà wà wà hùn torí tiẹ̀ hùn ẹ̀ lọ́wọ́ sọ pé tiẹ̀ hùn ẹ̀ tiẹ̀ hùn lẹ́yìn bá alùsùn náà ní pé ìwé ọ̀pá ọ̀hún èmi hùn ni níjọ́ náà ti wà ń lu ìlú ní ah, àwọn nàìjíríà tí wọ́n bá wọn ní àwọn ah, gbé drug wọn ní àrí ilé náà kọ́ wọn pé wọn èyí ṣe nàìjíríà ibo ni wọn ẹ lóòótọ́ ọmọ nàìjíríà ni wọn ṣùgbọ́n ìgbà tó fàfẹ́ da ogun ń sọ fún ọ wa dàrú wa tó ìyapa àti nǹkan kí nǹkan tó wọlé náà lè mú fún kálukú sọ pé ah báyìí lè ní ṣe rí tí ò bá ti sí kò sí nídìí fún ẹ bá ṣe.

èkó lè ṣe oníṣẹ́ mọ̀ pé ẹ bá wo àwọn áyàtà kà náà ní táà ń sọ torí kí nira mọ́ fi bóbìnrin náà ni àbí obìnrin náà là ń sọ pé tọ̀ kẹ́ mọ́ sí nira mọ́ ṣẹwájú tí obìnrin bá sọ pé ah no problem tọkùnrin bá náà bá gbaru condition yẹn no problem ṣẹbi ìtumọ̀ ẹni kó sọ pé nira ò mọ́ o iná ní sọ ṣé nira ò mọ́ o ah no ìṣe bọ́ ẹ̀gbọ́n ní mo sọ ṣe ẹ̀rọ náà ọba ó fún ọkùnrin lágbára kọjá báyìí.

ó eléyìí tó twenty years twenty years ti wọn báyìí ẹ bọ́ sì di ọkùnrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan wọ́n ní tí ń bí ni pé ẹ̀ẹ́ olùwárí sì kí òun ọ̀la yóò bá yóò bá Sọ̀rọ̀ yìí tí mo sọ ní pé sọ̀rọ̀ fún sàtẹ̀ sí pítọ̀ rí ẹ̀kọ́ mọ̀ lọ. Ìwọ kọ́ ló ní láìpẹ́ ẹ̀. twenty years nínú gbèsè ayé èèyàn. Ẹ o kàn hold èèyàn in a place. Ah, so tó ẹ pé èèyàn bá ń pé kò bá tẹ̀yàn lọ́rùn ara méjì náà pé hmm, release ẹ̀ lọ́nà dáadáa. Mo sọ wípé bóyá tó mìíràn ó bá kó obìnrin lẹ̀ tó mọ́ wá kọ́dà wọ́n ló mọ físítì ẹ̀jọ̀ tọ́jú ọmọ náà kò sí wàhálà. ẹ ìwọ náà gbé tọkọ níṣà tó gbé kalẹ̀ kò mi ní ara mu wọ́n ti dákẹ́ wá ti táṣe nǹkan níṣe islam kọ́ ń ṣe gidi kan náà ní ní lẹ́yìn tí wọ́n dàpọ̀ kó àwọn àwọn náà náà. Eh. Bẹ́ẹ̀ni. Eh. Ok. Eh. Eh. Eh. ee kan ṣé inú kòránà ló ti mú yun mo ti mọ àyà tí ń wí fún yín ìtúkùtù lòun tún fún yín ẹ mọ gbogbo àyà tí òun tàbí gbowó. Gbogbo àyà tó wọ́n fi rówó gbà lọ́wọ́ yín. Eh. Pé màá múwó wá, ẹ ẹ̀ ọ ti tàn pé má fò mi ti má wọrí, ẹ ẹ wà ẹ̀yin tètè gẹ́ẹ̀tì ẹ̀. Tẹ́ ẹ tí ń kó dìbò yín, tẹ́ má tí ń kó ní kó. yìí lóhun, òun àyà tí ń kóòtù fún yín ni khudh min amwalihim sadaqatan ẹ mọ gbọ́ wò nínú dúkìá wọn ẹgbà zaka mẹ anabi lọ́nà bá wúlò tutahhiruhum wa tuzakkihim biha tẹ́ ó fi fọ̀ wọ́n mọ́ dàbí tẹ́wá yọ gba zaka yẹn ní ti yóò fọ̀ owó wọn mọ́ lẹ́yìn ìgbà kan wà salli alayhi wà nẹ́bí wà sàdúrà fún wọn ẹ gbọ́ àbí àyà tí mo kóòtù fún yín náà nù tọ́ òun ni pé njọ́ táwọn èèyàn bá ti mú zàtà wọn wá báyìí ká níbi wá sàdúrà fún ọpẹ́tọ̀ ọlọ́run bó fàlùbátà ti bí kí ayé yóò ṣe báyìí yóò ṣe báyìí yóò ṣe báyìí kì í ṣe pọ́n ní ká gbàdúrà lọ lè báyàn lé ẹ má dà lóhùn kò ní ìdí eléyàn kò ní gbogbo eléyàn àdúrà wo ni ó sì fẹ́ nípa gbogbo náà àdúrà tí ó ṣe ṣùgbọ́n sáà ń sẹ̀ lẹ́dí gbogbo àwọn àdúrà gbogbo àwọn aráyà tí ó sà máa mówó wa ẹ má sì kó sàká náà fún náà nǹkan kí ló ń bìí ok ṣe àyà ẹ̀ ọlọ́run enlight wa lórí cooperative lẹ́yìn kí làwọn criteria tí mo sì máa ń dúró lórí cooperative ààrẹ. cooperative ok so wọ́n ní ká enlight ara wa lórí cooperative cooperative kájọ kówó jọ kájọ kóra wa jọ ilé gúrúùpù kádáwó epo tá a bá dá yìí níbẹ̀ á fi invest á fi ọ̀ràn ká tá a bá wọ èèyàn bówó ẹ bá ṣe increase bẹ́ẹ̀ náà ló wà àwọn members náà sì máa increase then kásáǹfà nípa àwọn tó bá já members náà àwọn náà lè yáwó ẹ̀yìn tá a sì wọ́ náà pé pé tọ owó yẹn wọ́n san padà ẹ̀ tó sì ti ti rìn bá ná ó pò ní jẹ́ bẹ́ẹ̀ náà nù. ẹ̀ gbogbo tẹ́yìn bá ti lè ṣe cooperative rẹ̀ bá kóra àyàn jọ tẹ̀sí tí ò bá sà ti ní rìn bá ná tó sì kankan tí náwọn transactions tẹ̀ ń ṣe tó takò kàdúṣe rẹ̀ àwí gbogbo kan tó wù kẹ́ lè pè é kì í kì í kàn pé yóò kàn bá tẹ́ḿpìlẹ̀tì kan kankalẹ̀ yóò sì máa ṣe é lọ bẹ́ẹ̀ bá pè kan ní islamic cooperative tó bá sí islam bẹ́ẹ̀ kò sọ́ di islamic bó bá pè ní non interest tó gba interest bẹ́ẹ̀ kò sọ́ di non interest o ẹ máa generate owó pẹ̀lú pé kẹ́ ẹ ra nǹkan àbí kẹ́ ẹ ra nǹkan kẹ́ ẹ gbé fáwọn èèyàn léye tí ó ju iye tí ẹ ra lọ ìyẹn tọ́ àmọ́ pé kẹ́ ẹ fún wọn lówó báyìí kẹ́ wá fẹ́ gbàgbé iye tí ẹ fún wọn lọ láàmú faramọ́ yìí láwàlá. Now, that is something. Last question, I read Ee. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Mm. orí rẹ̀ náà wọ́n fi láwọn tó jẹ́ mùsùlùmí ń bẹ̀ láti ní ká má patronize hmm? because ṣe rí àwọn tọ́lọ́wọ́n bá dákọ̀ fún wa ní Kùránì nípa àlefẹ́ ó mẹ́ta ni. categories mẹ́ta ni wọ́n àwọn kan bẹ tó ṣe pé torí pé bíbí ó sọ wá papọ̀ láti lè fẹ́ wọn hmm? ó ní ìyá sísítà ẹ́ àwọn kan bẹ tó ṣe yí pé ìjánà ló líǹkì wá papọ̀ ó ní wà ó mọ̀ á tù ní sáà ìfún ìyá àwọn ìyàwó yín àwọn kan bẹ tó ṣe pé torí pé àjọmọ ọyàn níbì kan náà ló sọ ọ́ di haramu fún wa ẹ ó di mẹ́ta kọ̀ṣẹ́ wá rí àwọn tájọ mu wọn lẹ́nu kan náà náà àdìsá náà sọ̀tún àwọn establish pé níwá àwọn èèyàn tó ṣe pé haramu ni fún wa ká fẹ́ by bíbí ẹ̀ náà bẹ́ẹ̀ náà ló ṣe wà ní títí fúnfún lọ́yàn ṣé ó yẹ yín ipe nísìn bó wọn ṣe ń sọ ti fún lọ́yàn yẹn abọ́mọ kan ohun jọmọ kékeré tí ò ti bàlágà tí obìnrin kan ó jẹ́ ìyàwó fẹ́nìkan tí èsì ìyá tiẹ̀ ó wá fún ọmọ yẹn ní ọyàn sẹ́mọ tó mìíní ohun tó mìíní pé ìyá yẹn obìnrin tó fún lọ́yàn ó ti di ìyá rẹ̀ báyìí ọkọ obìnrin yìí ó ti di bàbá ẹ̀ ẹ ti sẹ́ ẹ̀fẹ́ tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ pé ìyá nìkan ni ọkọ obìnrin yìí ó ti di bàbá ẹ̀ then àbúrò ọkọ yìí ti di ọ̀nkù ẹ̀ tọ̀ sẹ́wọ̀n pé nísìnyí báyìí irú sísẹ́mì ẹ̀sẹ̀ ẹ gbọ́dọ̀ límítì ẹ̀kẹ́ mọ́bí sọ gba àwọn èèyàn dára kù fúnra wọn bàìtá ìtẹ́lẹ́kà ọ̀ lè ń bẹ́ randomly ó fún ẹni yìí lọ́yàn nígbà tó fẹ́ fẹ́ yàrá kan náà èmi náà gbọ́yàn o ó sọ dára fún ọ tún gba ẹ sísà mi náà gbọ́yàn rẹ o ẹ nílẹ̀ tẹ́fẹ̀ẹ́ ẹ ò ní fi ní kán mọ́ because a ò ní lè trace ẹ ẹ ẹ̀hẹ́n ìgbà nǹkan bẹ́ẹ̀ ọyàn rẹ̀ ó bá fẹ́ ṣe àwọn tó bá fẹ́ lóúnjẹ ọyàn rẹ̀ kó wà documented ẹ̀ kó sì mọ́ fọ́n ká ọjà wípé tọ̀ yóò sọ gba àwọn obìnrin di haram because béèyàn bá ṣe irú rẹ̀ béèyàn bá padà mọ̀ ẹ̀ fọ́nà àwọn báwọn yẹn bá ti fẹ́ra wọn tẹ́lẹ̀ gan tó bá padà mọ̀ ẹ̀ wọ́n gbọ́dọ̀ separate iṣẹ́ ok ẹ bá rí ká ọlọ́run wọ ọlọ́run dá níbi táìmù wo ni wọ́n ẹ̀ sí àbí ọ̀dà ọlọ́run sọ àgbà náà Ẹ̀sìn wọn wájá, ọlọ́run tẹ́lẹ̀ sọ̀rọ̀.